tí kò tẹ̀sí lójúmọ́ fáwọn tó gba lọ́wọ́ jẹ ni àbúlẹ́dà àwọn ìdọ́gbẹ́ tó wọ́n sílẹ̀. wọ́n lọ ní kúṣẹ́ wọn fún bí mo wà láyé náà the safety issue many many people lọ́mẹ́ka ní. àwọn padà yìí náà mẹ́rin àsìkò tá a wà yìí tá a fẹ́ kó lè nàìjíríà kó tóró because we Yorùbá we are very alert and educated people we need to solve all these problems at once so that orientation kálukú and it change tó bá fẹ́ yẹ pẹ̀lú kan jó ọ̀tẹ̀ tó bá ti wáyá nígbà kan òǹkà màálù kó tó lè ti báyìí lọ wọ́n ti paná everything anything pé wọlé pé ìdúpẹ́ ọlọ́run pé ànàjẹ́ gọ́ọ̀mẹ̀ntì bí àlọ́kọ̀ tó wá dé jẹ́ǹsì àti yàtọ̀ sáwọn àwọn nǹkan àwọn tó wà ní tẹ̀lé yes because eh, nígbà tí kọ̀mpútà bá ní àkú ló bá dé di gbọ́dọ̀ di ọ̀fẹ́ndà tó ń la wà yẹn But this year, things are going very well now. We are believing that that things will change completely. lọ́dẹ̀ gbàdúrà wa ọ̀rọ̀ wa dayọ̀ àmọ́ ló tẹ́ bẹ́ẹ̀ dùn. bẹ́ẹ̀ ni o. ọ̀rọ̀ sọ <laughs> wà máa rí sọlọ́gbọ̀n lóòrùn. àmísà àmísà. àmísà èsìsà èsìsà yẹsà yẹsà yẹsà. ọ̀pẹ̀yẹmí i've never did my shirt here said kò ní jáde i am only explaining prince ọ̀pẹ̀yẹmí bàbá mi èmi yẹn ẹ̀bà ní ṣáàtì mi tí mo sọ èmi ò kí wá ẹ̀bà ń gbé mo sọ pé kò ní jáde náà mo ń sọ nǹkan tó ṣẹlẹ̀ ní àná sẹ́ni ni ẹni tí mo dẹ̀ ń sọ̀rọ̀ náà fún mo bú àwọn náà prince mo mọ̀ pọ́n mi wé ní kò ṣe pé mi ò mọ̀ ṣó ti yé mo ń sọ àbí mo ẹ̀bà bú wọ́n bí mo ń sọ nǹkan tó ṣẹlẹ̀ ni mi ò dẹ̀ ẹ̀bà sọ pé kò ní jáde ẹ lè gbé pé bẹ́yẹn lẹ́nu mi mò ń sàn kó pé nǹkan tí ó ṣẹlẹ̀ lánàá sáàárọ̀ yìí ṣe mo pé ọ̀pọ̀lọpọ̀ máa ti wò pé ok it's coming mo sọ ọmọ ọdógan ọmọ kan tó ṣẹlẹ̀ wọ́n kàn máa rò pé ah wọ́n náà máa jáde wọ́n máa nọrùn ni wọ́n máa yọjú ni bọ́ kọ́ má bàa yọrùn jù ní tí wàá sọ fún wọn pé nǹkan tó ṣẹlẹ̀ lélẹ́yìí ṣó ti yé yín prince prince ọpẹ́yẹmí mi ò ẹ bá sọ pé kò ní jáde mi dẹ ẹ dẹ rẹ wà pé bí a mo máa ń búyàn bí a mo ṣépè fún náà nǹkan tó ṣẹlẹ̀ lálẹ́ àná sáàárọ̀ yìí ni mo sọ fún yín so that ẹ̀yin tẹ́ ti ń dúró síwájú tẹ́ dúró pé à mo sọ so that àwọn náà information tó bá fún wọn wọ́n máa lè keep information yẹn díẹ̀ kíní yìí máa gùn tó bá tọ́ information míì so ti yẹ yín tó bá ń fún wọn wọ́n máa mọ̀ pé ẹni tó bá ti jẹ́ victim ẹ̀ for now kò ń ṣe torí pé ẹ̀ lè bá victim yẹn jà kò ń ṣe pé torí pé ẹ̀ lè bu victim yẹn for now ẹ jẹ́ kó fi ọ̀wọ́n yẹn lè náà dìmọ̀ tẹ bá jọ pé eléyìí kọ kíní kan eléyìí kọ kíní kan eléyìí kọ kíní kan wọ́n dúró sórí péjì yín because wọ́n believe pé níjọ́ tó ti wá ṣe show tó ti sọ pé ẹ̀yin nìkan nìyá òun lórí social media ó fi ẹnu ara ẹ̀ ó fi pè é ni wọ́n dẹ̀ gbé lọ fún pé kí ló pè ń bí wọ́n dẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣe bí ìyá ẹ̀ ló pè ó ní àólí àìpáhà òyìnbó tó sọ nìyẹn ó ní àwọn òun kọ́ hype yín ni kò ń ṣe pé òun mọ̀ nìyí ó ṣe ẹyin bẹ́ẹ̀ bí òun náà ti rí pé ó dàbí pé ọ̀nà tẹ́ ń gbé òun gbà yìí ti ń lọ hide díẹ̀ jù mi ò bú mi ò sọ pé kò ní jáde o kí ló dé tí mi fi máa ní kò ní jáde bó bá bọ bí ó bá ṣẹ̀ tán bá máa mú bọ́ọ̀bá ní mu òbí ẹgbẹ́ òun ló ní nǹkan tó ṣe ń bẹ̀ ṣé kò lẹ́nu ni ṣèbí spíkà ni ṣé bó ṣe ń ṣe pẹpẹpẹpẹ lórí social media kò ṣe pẹpẹpẹ ń bẹ̀ yẹn ni ṣé káàdì pé lọ́ọ̀yà ni ṣé lọ́ọ̀yà tó jẹ́ ṣé kò lè dìfẹ́ǹdà rẹ̀ ni ṣèbí lọ́ọ̀yà ni ó mọ lọ́ọ̀ Hello ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi àmọ̀rí. ọ̀rẹ́ mi nu. ọ̀rẹ́ mi. nu. ṣé ọ̀rẹ́ rẹ̀ kò ní jáde ọ̀tọ̀ ni kéèyàn jáde wọn kò jẹ́ ọ̀tọ̀ ni kéèyàn jáde nù wàhálà kò ní bóde nù wàhálà yóò bá yí wà padà. Hmm. bó bá bò ó kò jẹ́ yóò lọ kiri mọ́ ń dé bí bá ti ń pò nkirimunde ní Kilimanjaro bí bá ti ń wo tí o bá lágbọn ni nígbà promotion lọ díẹ̀ díẹ̀ so orí gbogbo àwọn tí o bẹ ìwé náà ga díẹ̀ ti ta lé mi pa lọ náà ẹ bá ní UK ló wà bóyá ẹni tó ṣe UK ṣe wá di ara Badagry from Badagry to Kuje from Kuje àwọn ibi tí ń lọ ní Hmm. dà kó dàbí pé eh, wọ́n ti asàtànà ah. asàkíní gan máa transfer ẹ̀ gan títí monday wọ́n máa transfer ẹ̀ kóbi tó wà yìí wọ́n máa transfer ẹ̀ because criminal kíní náà gbé sí wọ́n máa transfer ẹ̀. wọ́n bẹ̀. torí kéèsì tó wà lọ́rùn ọmọ ìpọ̀ léèyàn kan bá gbà pé eh, orí báyìí téèyàn kan ò gbà léèyàn kan bá lórí lọ sọ́tún téèyàn kan wúwo tí ó bá di monday ní bóyá lẹ́dùn gbọ́ pé àwọn owó ọ́fíìsà kan rí àwọn ẹ̀rọ tó ti yọjú. Hmm. ok tó tiẹ̀ tó dáa fún ilé ìjẹ́ yes ojoojúmọ́ làwọn èèyàn sọ pé ó àwọn dé. nínú gbogbo àwọn tí wọ́n ń pariwo àti ah, wá gbóyìn kan tó tọ́ pé màá kú ni mo máa kú fún ọ̀gá wa ni mo tó wá lọ headquarter ní ìsìn ah, ẹ̀yọ́ jáde kí n lọ replace yẹ kí n lọ sùn bẹ́ẹ̀ ọ̀rìn gidi ni ọ̀gá mi ni kódà ó ṣe kí gbogbo wọn wà ní ilé wọn wọ́n ń ṣe ṣòwò láti gba followers ni hmm. oníkálùkù dẹ̀ ń ṣe ṣòwò against tomorrow gbogbo tó bá tiẹ̀ jáde kan bóyá yóò hype àwọn náà ohun méjì àwọn rẹ̀ fi yóò tó fi gbòòrò sí so orí ti màámi òkè ọ̀hún ìyá ìyá ìjáyà àbúkà tó ráwọn ti wọn ìyá òfò gé ìfù ẹ̀ ìyá wa ò gbé tí ó bá bó dandan bọ̀ sórí ṣó ó nìkan tó ṣe fún wọn tí wọn ò lè dáríjì rárá rárá ni. rárá strategy ni láti ìyá òfin fáka àlè ohun tó ń ṣe tó fi sọ̀yà gẹrú òun náà gbọ́dọ̀ padà gẹrú lọ́dọ̀ ìyá gbogbo instrument tí ó fi ṣe ẹrú lọ́dọ̀ ìyá ìyá gẹrú jù lẹ̀ bọ́dà bí mo ti dàrí ṣé ìyá lè wọ nàìjíríà ni. ara tó ń fi ń ṣe gbogbo ọ̀gá lọ láti dọ̀ ìní pé òun wọ nàìjíríà àwọn ìdíje ń pè é padà hmm. ń pè é padà. Hmm ètò ìgbé ayé mi ga o hmm. so mo ṣe ti wá rí i pé ọ̀nà yẹn nìyẹn kò sí anybody ṣe wá rí ẹni tí ó mú ìyàwó ẹ̀ tíyàwó dákú wọn tíyàwó kú tó pa rsp tó yẹ rip sí yẹn tí yẹn fi kú ìyẹn náà wà ń bẹ ìyẹn ni murder case cyber talking cyber stalking eh, bullying gbogbo ẹ̀ ó wà ńbẹ̀ so ẹ wá pé àwọn pé tán bá rí ẹni àní kọ́ má ba victim wọn jà o for now láti jẹ́ kí tó bá yẹ pé á jẹ́ pé wọn ò dáríjì lóòótọ́ o wọ́n kọ́ òṣùpá tu àìsàn wọ́n kọ́ òṣùpá wọn so mọ́mọ́ is jealous can't forgive ẹ̀ẹ́n eh? kí ló dé tóun náà fi lọ pò òṣùpá tán pè kí ló dé tó jẹ́ pé ara kan tí mo sọ fún ẹ nígbà kan náà lélẹ̀ pé yéé ṣe jealousness mọ́ nígbà tí wọ́n lọ sọmọ pàwọn náà pàpà pòṣùpá ó bá má pòṣùpá náà wàá dẹ̀ ti pé káàkiri tánà kí náà ti pé o ah, wàá dẹ̀ ti pé láròndó ṣebí láròndó wà ń bẹ láròndó lè kọ ni kí ló rò pé láròndó lè kọ tó kí ló rò pé kí ló ṣùpá kọ sí láròndó lè kọ ah, ah. <laughs> ṣe fine báwo ẹ òun náà ṣe bá lọ pòṣùpá kò bá ti pé àbí kó pa wọ́n dẹ̀ ti pa yúbà ẹ ìgbà tí wọn náà tún lọ bá wọn fi gbàgbàgà wọn kọ́ táwọn náà fi fi gbàgbàgà ẹ̀ padà sí she is doing well with you because ìwọ ló kọ́kọ́ lọ fi bá wọn fi gbàgbàgà ó bá ti pé lárọ́ndù àyùbá gan ti pọ̀ jù ah, ah. okay she is rubbing shoulder with her eh? káyọ̀ máa bí kó pe ìràwọ̀ ah, ah. everything will be decided at court ibi ẹbí eh, ẹbí yìí pẹ́lẹ̀ nǹkan later call DJ Kulet. Wọ́n ti dé ọ̀tọ̀ nìkan tá à ń sọ. Wọ́n ti lè fi kọ́mẹ́ǹtì wọ́n bá kan jẹ́ ń bìbà. Kí là ń sọ pé náà kọ náà? Ẹ ìgbà táwọn tó súnmọ́ pọ́wọ́n gan pé pàṣọ, wàá dẹ̀ ti pe láróńdó àbí kó ti pé làkàṣùṣù tàtẹ̀ gbórúkọ ẹ̀ rí làkàṣùfẹ̀ ti pé ìràwọ̀ instead of bí ẹ̀ lè ti pe ìràwọ̀ kí tó fi lọ pòṣù páyẹ wá ti pé ra wọ ìwọ ló bí tó délé ni ìwọ ni torí sì pé bó ṣe ń ja bó ṣe ń bó ṣe ń ja because òun bá ajọ́ fi ẹ wo èmi ò blame wọn o ọ̀la mi èmi ò blame yín o because gbà tóun náà bá yín fi gbàgàgbà òṣùpá ẹ̀yin náà fi gbàgàgbà ẹ̀wọ̀n fún ni dìmọ̀ tẹ̀yìn ṣe dìmọ̀ ah, ah, tẹ̀ ṣe hámà àwọn bítìmù ẹ̀ dìmọ̀ tó ṣe ń lọ́ọ̀kì ẹ̀ tó ṣe ń fàágùn láti criminal cell wọ́n máa tún gbé lọ sí criminal kínní ah ah she can call àtàwẹ́wẹ́ ṣótán wọ́n dẹ̀ ti pàtàwẹ́wẹ́ ẹ́ gbogbo ìwọ gbogbo tó ṣẹlẹ̀ ìwọ ló fà á ọ̀rẹ́ mi mo rí yín jáde ìwọ ló fà á èmi ò láàkì kíyàn kíyàn orí kíyàn orí wàhálà lẹ́kọ̀ọ́ lọ tọrùn ẹ̀ bọ̀ wàhálà ló tọrùn bọ̀ báyìí o èmi ò lè mi agbára tèmi ò ká báyìí o wàhálà tẹ̀ ló tọrùn wàhálà tó ṣe tọrùn bọ̀ yìí ṣọ́ọ̀bù ọbẹ̀ ṣọ́ọ̀mù lọ kí ni ṣọ́ọ̀bù ọbẹ̀ ṣọ́ọ̀mù lọ kí ni ẹ́ eh? ìgbà si wọn náà lọ bá wọn fi gbagbága ọ̀nà ẹni yìí ó ti bá ti mọ orúwà tí mo jẹ́ wàá ti rọra gbà mí síbi tí mo wà ó ti mọ orúwà tí lágbájẹjẹ wọ́n lè ti dà síbẹ̀ kí ló lọ pòṣùpá fún àwọn pòṣùpá lẹ́ẹ̀kan wọ́n pòṣùpá lẹ́ẹ̀mejì àbí kó pata gígùn ata gígùn kọrin náà ìwọ wá pòṣùpá mẹ́jọ wọ́n pè lẹ́ẹ̀kan wọ́n mọ̀ pé ìwọ ti níwọ̀n àná ni ní tù àwọn níwọ̀n so now ó tún sùn wọn lọ sí eh, kí ló ti porúkọ ẹ̀ ó sọ yẹn náà mọ́rọ̀ lánàá pé ní ó san wọn lọ sí kóòtù tó ti wá náà wá ń fídíò ó tún ra tíkẹ́ẹ̀tì wá gbogbo nǹkan yẹn náà wọn ló tún ba kinní ọ̀wọ́n jẹ́ ṣé telegram àbí nǹkan ó ṣàṣe ó ṣàṣọ ẹ́ kí ló jẹ́ tí wọn náà fi lóòótọ́ ni nà án ẹ̀yin bọ̀tẹ̀yin náà ẹ má bu ọ̀wọ́n ẹ jẹ́jẹ́ kó ẹ gbọ́ because the more tẹ ṣe ń giná bọ̀ wọn kìíní ó ń dájọ́ ọlọ́pàá tó mú lẹ́nì kò ń ṣe pé torí ìbínú tẹ́ ṣe yẹn tẹ́ rò pé bóyá àìtó dá woman does not like her ọlọ́run tẹ́ rò pé ó jẹ́ kó yé ẹ̀yin pé àwọn <laughs> some Bombay some lucky wọn Gaddafi wọn ní some Bombay some lucky <laughs> ẹ ẹ máa tẹ bá ti rí pé ìkọ̀ọ̀kan wà tó jẹ́ pé kíní yìí o kó lè fi sún síwájú o tẹ bá jẹ́ pé bẹ́yìn ṣe ń pè ní pé mí nìyí ni tèmi dẹ̀ ń pè lọ́rẹ́ mi so ó yẹ kẹ́ mọ nǹkan tó yẹ kẹ́ ṣe láàrin yẹn kò yẹ kẹ́ máa hámà àwọn bítìmù wọn bí mọ̀ tẹ́ ṣe ń bá máa inú bí bítìmù wọn yóò máa sọ fún àwọn ọlọ́pàá pé we no go gree o we no go gree ẹ má yẹ ká jókòó sórí kọ̀m̀pútà ká máa sọ pé she will come outside she will be free she is uh, uh, hundred kìíní kan ṣe bẹ́yìn ṣe bẹ́yìn lọ́ọ́ bímọ a lè blame òun náà because òun náà ti ó ti ṣe orí tó ṣe ti pọ̀ jù lóòótọ́ ṣùgbọ́n tó bá jáde ọlọ́run má jẹ́ kó jáde kó rírà padà bí kó repent ni she did wicked to that woman in Ireland na so too gave for eh but ṣó ti bẹ̀ wọ́n gbà tí ìgbà tó ṣe gbogbo yẹn ṣó bẹ̀ wọ́n please continue to show jàre ṣó bẹ̀ wọ́n ṣé gbogbo àtó ṣe gbogbo tó ṣe fún wọn ṣó bẹ̀ wọ́n yes she will always be free yes ṣó bẹ̀ wọ́n ṣé gbogbo àtó ṣe kọ́ tó ṣe fún wọn don't you remember what she did to her when she was in <laughs> when she was inside prison she can never change She can iṣẹ́ iná rí ṣé gbogbo àtòbí ṣe nǹkan tó ṣe fún wọn yẹn ṣó bẹ̀ wọ́n ṣó jáde ṣe apology ṣó jáde YouTube and Western Union ẹ wọ́n sọ bẹ́ẹ̀ ṣó bẹ̀ wọ́n ṣó ṣàbẹ̀ wọ́n tó bá yẹ kó bẹ̀ wọ́n she did not beg ah, kó bẹ́ẹ̀ àájẹ́ bẹ́ẹ̀ tó bá yà jáde lélẹ̀ bọ́m tọ́m jọm jọm lọ́kì Lucky, lọ́kì ẹ́n ṣọ́m lọ́kì tàbá ti mọ̀ pé ó jáde jáde kó bẹ̀ wọ́n they don't apologize they just come on show they don't ah kò bá ti bẹ̀ wọ́n ẹ eh? tí ọmọdé bá ṣàgbàlagbà mi mo mọ̀ ọmọdé bá ṣe ọ̀rẹ́ mi mm. ọ̀rẹ́ mi ọmọdé bá ṣe ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi náà ló máa bẹ̀ ọ̀rẹ́ mi bọ́dẹ̀ mi ba ṣe ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ló ló máa bẹ̀ ọ̀rẹ́ mi ṣó ti yé yín ó ṣe yé o bá ti ṣe bẹ́ẹ̀ wá wo ibi tó wà ń sìn àárọ̀ so yẹ kán gbé ẹ bóde gbogbo ọmọ ẹ ti ń dùn pé àti ìrètí rẹ kí dáadáa ló dé àti ń retí rẹ o àwọn aretí ẹ̀ mọ́ báyìí wọ́n ti ń kọ ẹ̀ta kú sí bẹ́ẹ̀ o káàbọ̀ rìsí ó ti rìn di mọ́ṣẹ́ àbáyìí tó bá di monday sí another session náà tún gbé ẹ lọ another session náà tún gbé ẹ lọ báyìí tó dẹ̀ pé kó lọ kó ṣe kí n lè ní too much of everything is bad is bad. Eh? tẹ bá tún jáde tẹ ń bú èlé tẹ ń bú èlé ẹ wo ẹni tó lè wà ní ẹ̀wọ̀n lọ́rọ̀ ẹ kò bẹni tó ń ṣìpẹ̀ wọn ẹni tẹ wá ṣìpẹ̀ tẹ ẹ ṣìpẹ̀ ń ta gbàngbẹ lónà tí ìdá fifty thousand náà dá lórí lọ́dọ̀ yìí náà ẹ owó yẹn ò tí tó tó náà tó yẹ kẹ tí wá da pé ẹ tí wá da gbogbo ẹrú. ọ̀wọ́n bàbá ti rí mu má ṣe máa wò pé di àjọ bulí yìí ṣọ̀dà gbọ́gbà tẹ́gbẹ́ ti yín dé wọ́n ní níbi ibẹ̀ yẹn ah, gbà tó mọ̀ pé ẹ̀yin náà fẹ́ fi wọ́n fẹ́ fi wọ́n fẹ́ fi kòun kó fà yín lẹ̀ ọ̀rọ̀ yìí náà fẹ́ fi ba kó fà ẹ̀ lẹ̀ ó yà sẹ́yìn ó sẹ́yìn bẹ́ẹ̀ olóhùn kan máa hype ẹ̀ náà wọ́n máa lọ social media ni olóhùn olóhùn kan mọ̀ yìí ẹ bèrè lọ́wọ́ ẹ̀ pé ṣe mo parọ́ ẹ bèrè lọ́wọ́ ẹni tó fún information kan tó sọ nìyẹn bóyá kinní yẹn ló bí yín nínú bí yàn sọ fún yín mo mọ̀ pé kinní yẹn ló máa bí yín nínú tó olóhùn hype yín ni tóhùn bá hype yín ẹ̀ ní jẹ́ kóhùn rọ́nà lọ lòun ṣe hype yín kóun lè rọ́nà lọ ẹ̀yin náà ṣe wá jẹ́ kó rọ́nà lọ but only sad about ten bungalow <laughs> a bondage fighter wọn á pè sí under okiri if not kasara dán nù kọ́ má jẹ́ kí kasara ó lóun hype wọn ni òun gan kí ló kàn ẹni tó lóun kàn hype wọn nígbà tó tún gbélé èdè fúlànà báyìí ó bọ́ sẹ́kùn ni kí ló dé orí kí lè fẹ́ gbà lọ́wọ́ mi kò lè mọ mẹ́sẹ̀gì yín lánàá yẹn ni pé kí lè fẹ́ gbà lọ́wọ́ mi kó yẹ kó pe gbogbo abiyamọ odó pé kàn lò kàn wá sórí péjì yín kàn dáwọ́ báyìí kàn tẹ kàn ẹgbẹ yẹn abiyamọ odó ẹgbẹ ọwọ́ báyìí kẹgbẹ lórí péjì wọn. out of the money case ah ṣebí torí pé wọ́n tẹjọ mọ́ra wọn pẹ̀lú yẹn wọ́n ní kó tẹ lọ gba eh, treatment tó fẹ́ lọ gbà ó ti yé yín ṣọmọ pé kò ń ṣọmọ ìlú yẹn ooru yẹn dẹ̀ máa jẹ́ kó sick ó ń bì ó weak tẹ bá rí i kó dà pé igbe tó ké yẹn tó bá ti rí igbe tó ń ké yẹn ó dà pé ó jẹ́ kó weak ṣó ti yẹ yín so wọ́n tẹ̀ kó wá lọ gba treatment lé nìkan mú jáde but ọmọdó bóyá wọ́n tún lè wá padà change lago kí lago wí báyìí kí lago wí ẹ jẹ́ nǹkan tá go wí ah aago mẹ́fà aago méje dẹ̀ lọ́wọ́ ọlọ́pàá máa close ó kù ṣẹ́jú kan péré tí gbogbo ẹ̀ tó bá tí aago méje bá ti kọjá Lizzie world is not happy and you are still doing a business show for her. Hmm? Tàbẹ́rì, ó yá, ó kù ṣẹ́jú kan ago meje ago aago méje lẹ̀wọ̀n ọlọ́pàá yẹn máa kúrò sí. Ẹ̀yin tẹ̀ wá lórí Alua, ẹ jẹ́ bẹ̀rẹ̀ Alua. Táago meje bá ti parí, ó tún di Monday. Júù ni ẹkùn bá ajá ṣe ni hùn. Hmm? Ẹ̀yin abiyamọ odó, ẹ mú mi sí lóòótọ́. All I know she's coming now. Yes ọpẹ eh, ọpẹ ọpẹ ọlá nobody nobody say she's not coming out now àbí ẹ kàn ń fìyẹn cruise ń bí ni eh, adébọ̀wálé ọ̀rẹ́ mi ṣé ẹ ń cruise ẹ sọ bí dílé cruise ní báyìí ẹ eh, ọ̀tọ̀ nìkan tá à ń sọ ọ̀tọ̀ nìkan tẹ̀yìn kọ even me i never say she will not come outside àbí o ti gbọ́ lẹ́nu mi bẹ́ẹ̀ látàrọ̀ àìmọ èmi gan gbé ṣe prayer fún náà ṣé ṣọ́ọ̀n bọ̀ ń bẹ̀ ṣọ́ọ̀n lọ́kì ṣé ẹ rí pé prayer ni mo ṣe fún ṣùgbọ́n àwọn ìjẹ̀bù náà sọ pé àdúrà náà ní ṣọ́ọ̀n bọ̀ ń bẹ̀ ṣọ́ọ̀n lọ́kì ó lọ́kì ṣebí àdúrà ni mo ṣe fún ẹ ṣe à ń kọ́ sà yes now everything is because of all this wọ́n fún wọn ní information kékeré ẹni jẹ́ kí information yẹn ṣe must you come outside and split no ẹ calm down hmm? ọkọ yẹmi aléọlá ibi tó yẹ kẹ́ ti lọ kọ̀ọ̀kan sí nìyẹn kò ṣọ̀dọ̀ ti tèmi all you need to do it tí wọ́n bá ti ń ṣe show all you need to do that ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ ló yẹ kẹ́ máa rá bẹ̀bẹ̀ pé ẹ jọ̀ọ́ ẹ fi bí tìmí ẹlẹ́fọ̀ọ́ náà tẹ́ bá gbọ́n sọ pé ẹnìkan kọ nǹkan kan fún ó yẹ kẹ́yìn máa sọ pé ẹ jọ̀ọ́ ẹ má kọ síbi pé all you know is is going coming out all you mm, all you know is not this not here ṣé ẹ lògùn ogun ọ̀sẹ̀ sápá ni ọ̀rọ̀ tẹ́ ti sọ látàrọ̀ mo ti kọ̀ rẹ̀ ti ń pé èmi ò sọ bẹ́ẹ̀ ibi tó yẹ kẹ́ lọ sọ sísìn ẹ̀ sọ ẹ ti lògùn ẹsẹ̀ sápá o mi ní parọ́ fún yín o àbí tó yẹ kẹ́ lò lápá lẹ̀ lò lórí lọ́sàn-án ìtorí ẹ̀ ń dẹ̀ ń ṣe báyìí ẹ̀ dẹ̀ ń ṣe báyìí ọ̀sán yìí dàbí pé ó dẹ̀ Ah, ah. ọ̀sán yìí dẹ̀ wá yàtọ̀ báyìí ó kù wákàtí kan bá ti wákàtí kan bá ti tó kò wá ọ̀tún bí kankan information no get me yóò sì wà ń because normal normal twelve everything tó bá ṣe everything kó tẹ̀ ọkọ lọ lọ bóyá ní kan ràmàlà fún àti bí a ṣe show five minutes kan pé eh, ó máa kí gbogbo wọn ti dàrú if the police are acting because of what Esabo is saying that mean they don't know their job yes they know their job okay for example in Nigeria now Ọpẹ́yẹmí uh, eh, they don't play with anybody cyber uh, stalking bullying and everything and what leads them to here is bullying on social media don't forget kí ló gbé wọn débi tán wà yẹn ṣebí i'm a blogger one bloggers we are looking for one blogger ló gbé wọn débẹ̀ ní police ṣe ní wanted àbí ẹ rí pé kí ni police kọ so anything tó bá máa jẹ́ social media kìíní ẹ̀ òun náà máa mú ìgbà tí àwọn ọlọ́pàá máa kọ̀ọ̀kan ṣé kí n kà á fún yín bóyá kí n kà yìí tán kan section twenty mi bòbó ló wà bóyá kí ka section ẹ máa gbọ́ ok jẹ́ kí n ka ẹ jẹ́ kí n section twenty fún yín pé nǹkan táwọn ọlọ́pàá kọ mò ń bọ̀ kò dá iṣẹ́ ìṣe mi ni mo kọ́ kò dá iṣẹ́ àdẹ̀mọ̀ dá iṣẹ́ mi ni mo kọ́. ṣóhun nílé. bí a play ai yẹn àbí kí n kà á ẹ jẹ́ òun ṣé so that let me tell you jẹ́ jẹ́ okay máa gbọ́ Ariemi máa gbọ́ Dorcas Adeyinka race on infamy began when she discovered the power of anonymity hiding the hiding agbo o behind the veil of computer screen and smartphone display ṣé o gẹ̀tẹ̀ mò ń bọ̀ jẹ́ tún kọ́ mi fún ẹ màá gbọ́ o wọ́n ní she un she unleashes a uh, relentless barrage of insult and derogatory comments often accompanied by public shaming and cyberbullying her action have repeatedly ṣó get tiẹ̀ ni uh. Only one law that Dorcas Adeyinka has violated it is cyber crime. Cyber bullying. in section 24 you why you telling me that they will act up. nǹkan tí nǹkan tó wà lórí o wọ́n another one is that she has caused a significant mental, emotional, psychological distress to our victim. Yes, I'm telling you. <laughs> Òótọ́ ni because nǹkan tó kọ síbí báyìí o lè lọ́wọ́ náà lè lọ́ọ́ wà lórí crime eh, for ọ̀wọ́n ọlọ́pàá. Nítorí blogger tó jẹ́ orí social media náà ti máa máa lọ rò pé bóyá I'm already news She intimidated her target with series of shots, subjecting them to public humiliations. Hey, so why are you not telling me that they did? Uh, why are you not telling me now that, yo, if you want to know this thing that you're asking me, go to Abuja. When you go to Abuja, you have the rights. They will tell you they're not from Amori. The only thing I can tell you is that today you will be released sister Funmi Beauty World àti wọn was there so did I mention eh, Esabodi uh, I mention Agba Agba Agba know himself ah ah you understand why are you saying because somebody write something they should tọ́mọ yẹ pé wọ́n help ẹ̀ lóòótọ́ tí màmá ẹ̀ bá help ẹ̀ lóòótọ́ all be team for now kàn drop ẹ̀ láti jẹ́ kọ́mọ yẹn jáde àfi tọ́mọ yẹ pé wọ́n fẹ́ kó wà ń di pé kínní you you are not telling me instigation ni instigator ni instigator instigated ni ṣebí wọn náà rí pé oko blogger ni so wọn dẹ̀ mama máa rìn káàkiri ni Toyin Gangan was trying to forgive her she scatter it yes now, but oh no, even Tony Gogon forgive her nínú kinní okay let me tell you another second one Tony Gogon, ó ti òun náà ti juwọ́ Yeah, they will charge that to court. Yes. Shehu, I'm abeg, where is I can feel one of our shag. Uh, eh. they will charge that to court. Yes. You, they will charge. They will charge that to court. So, they, why not? They will charge that to court. They were on Nifisibe, Lord TTC now. Everybody, ṣì ń pè wọ́n pé, ó ṣe inú ẹ lọ, bó ṣe léyìí ẹ lọ, bó ṣe tọ̀hún ẹ lọ. Everybody, ṣì ń lọ now ojoojúmọ́ ilẹ̀ everybody lọ gbàdọ́ sí ibi tó wà ń kálukú ń lọ ní gbogbo àwọn tó ti buwọ́ tó bá bú tí ò tó bá ti bú ẹ tí ò bú padà o ní right láti lọ síbẹ̀ o ní right láti lọ síbẹ̀ oh girl you can as well go to Abuja and lend your voice to us up àbí o ẹ bá dá ọ̀rẹ́ mi ọpẹ́ ọ̀rẹ́ mi ọpẹ́ ọpẹ́ ọpẹ́ lóhùn lẹ́nìí hmm? ẹ nobody is saying but nítorí pé ó jẹ́ blogger orí orí orí Facebook náà tí wọ́n máa lọ wá ọgbẹ́ ẹ̀sùn sí lẹ́sẹ̀ let them bring the evidence police cannot do anything they can only charge her to court yes now but ọpẹyẹmí ẹyin náà support e. support her let let, let move lọ síbẹ̀ eh? only what i'm trying to say become back case J online let me tell you something do you think that nobody tí wọ́n Want that team tọ́jọ́ ṣe kínní olùpọ̀ ọmọ ni more? everybody wọ́n mú tí sorrow. sọ̀rọ̀ wọ́n to nítorí pé wọn fẹ́ kàn bà kéèsì yẹn jẹ́ látọwọ́ ara wọn ìgbà tí wọ́n ń ṣe justice fún ìyá àbèjì ó rí pé wọn ò fi ṣe fracas because àwọn èèyàn fẹ́ kàn fi ṣe fracas ó sì ṣe àwọn èèyàn fẹ́ kàn fi ṣe fracas àwọn èèyàn wá kí kí wọ́n má dẹ̀ ti ṣe fracas àwọn ọlọ́pàá ò ní rí nǹkan tó wà ń bẹ̀ àwọn ọlọ́pàá ò ní gẹ̀ẹ́tì ẹ̀ mi láti máa sọ fún àwọn èèyàn pé tí ìjà bá fẹ́ wá ní táìmì yẹn ẹ jọ step down so that wọ́n á lè rí nǹkan tán fẹ́ rí ìjà àwọn èèyàn wá oríṣiríṣi gbogbo áńgù níjà fi wá gbogbo áńgù sósìyẹ òun níjà fi wá àwọn èèyàn dẹ̀ try wọ́n jẹ́ kọ́ wọn ọlọ́pàá rí i pé eléyìí a fi jà ìdájọ́ òdodo là ń fẹ́ because tẹ́ bá fi jà àwọn ọlọ́pàá máa sọ fún yín pé ṣé eléyìí because ẹni tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ yìí blogger ni blogger ni i am not talking about that's why mi ṣẹ̀ṣẹ̀ rí pé ẹni yóò get mi dáadáa ni i am not talking about team here am i talking about any team here i am talking about victim tọjọ she. i am not talking i am talking about Funmi Beauty World and the other woman tí ó wà ní kínní i am not talking about the one tèmi mọ̀ ni mo sọ fún yín èyí tí mo mọ̀ ni mo sọ fún yín yẹn èyí tí mi ò mọ̀ mi ò ní sọ ibi tí mo mọ̀ lénìí ni pé ìkọ́ tó ṣẹlẹ̀ lánàá sáàárọ̀ yìí nìyẹn ẹni ọ̀dà wọn tó bá ṣẹlẹ̀ mi ò lè mọ̀ ìkọ́ tó ṣẹlẹ̀ ni mo sọ yẹn mo dẹ̀ èlé two cent ten cent mi tóyàn bá jẹ́ni tó ní tó fi òye bá mi lọ tó get mi. yín lásìkò ọ̀rẹ́ mi. Amori. èmi ni o ẹ ká sọ. ẹ kú èmi nìyẹn o yes o. I will, though you used to read comments while you are on the chat. Ara àwọn nǹkan tí ẹ ṣe sọ́nsìn lórí program yìí ni ẹ pé àwọn programs mi àwọn chat mi wà tí àwọn tó ṣẹ́gbọ́n láìka ọmọ ẹ̀ tó ń ṣe tí wọ́n fi jẹ́ kí kó pẹ́ níbi tó wà àwọn ọmọ kan tó ń ṣẹlẹ̀ síbẹ̀ mo rí kọ́mẹ̀ntì èèyàn kan tó sọ pé òun mọ lọ ó lóun mọ lọ ó máa kúrò níbẹ̀ and you are telling that person that ah kò ń ṣe nǹkan tó ń sọ ni ẹ̀wọ́ kan sọ tiẹ̀ ni but that person is still putting down comments though the person has the right to put comments down hmm? nobody is fighting with that person but kò ń ṣe bíi gbogbo activity tẹni ẹ fẹ́ máa ṣe é sìn kò ń ṣe bíi it's not on your platform kó lọ ṣe é ní MPF ohun kí lórúkọ ẹ̀ lórí Facebook MPF àbí lọ ṣe làbújá òun mọ lọ kò ní pẹ́ ńbẹ̀ ó máa tó kúrò ńbẹ̀ wọ́n fọ̀tọ̀ àwọn sọ wọ́n fẹ́ pé kẹ́kọ̀ọ́ wọ́n wọ́n ṣe kọ́ bọ owó ẹ̀kọ́ kúrò láwùjọ àbí báwo lọ́yìn pòwe ẹ̀ tún fẹ́ pé kó túbọ̀ máa kó máa peléke sí what are we saying kí lẹ́ni ẹ̀ ń kọ kí ló ń sọ kí ló ń kọ tó bá fẹ́ máa kọ orúkọ báyẹn this is not the platform tí wọ́n ti lọ máa kọ lọ́ máa kọ́ lẹ́ọ̀fù ẹ̀ we don't need your kind of comments here we don't even need it here má máa fọ ra rú àwọn pípọ̀ yẹn lórí please thank you. okay ọpẹ́ mi ayé ọlọ́rẹ́ mi ọ̀nà gòtò àbújá <laughs> ọ̀nà gòtò àbújá nǹkan tá a sọ bíbáyìí kò ń ṣe pé mi ò ń bu mo ò bu nǹkan tó ṣẹlẹ̀ lálẹ́ àná sáàárọ̀ yìí ni mo sọ so that àwọn èèyàn mi mo sọ fún wọn pé tá a bá ti rí èlítù tá a mọ̀ ń pa ẹ̀ á sọ sísá tóyìn gangan tọ̀wọ̀n èèyàn sọ pé ah, ṣé kinní kan bó ṣe tún gàǹgà wọn tọ̀wọ̀n náà ṣe sọ pé àwọn ò gbà nìyẹn. ṣó ti yé yín bó ṣe tírígà áńgà nìyẹn. hello. hello ẹ káàsán. ẹ káàsán yes sir. ẹ sọ fún bọ̀bọ̀ yẹn ó ti máa ń fọ́bù jù ìwọ kọ́ lórí platform wọn náà lọ sí platform don't attack people's comments. wọn náà comment na nobody is attacking your comment òun sọ tiẹ̀ mò ń sọ tèmi tó mobile, mobile, mobile. ṣé mo bá mo bóyá bọ́bọ́ bẹ́ẹ̀ ni ṣe understand nǹkan tẹ̀ ń sọ ó yé mi nǹkan tẹ̀mí tẹ̀ ń sọ mo ló máa kúrò bẹ́ẹ̀ kò sí kankan. ok ọpẹ yẹmi ọ̀la ṣẹ́yìn lẹ pè. wọ́n máa gbé lọ court náà ni so ìkọ́tẹ́ yìí fẹ́ kó ṣẹlẹ̀ sí náà lẹ́sìn jẹ́ kó ṣẹlẹ̀ sí ẹ pé kọ́lọ́pàá mú ọlọ́pàá dẹ̀ ti mú wọ́n máa yọjú ẹ̀ bẹ́ẹ̀ kò sí kankan tó ṣẹlẹ̀. ẹ dúró ẹnì kan tí. ọ̀sẹ̀ tí gbogbo àwa táwọn wò ṣèbí platform ni ṣèbó wá sórí ó wá sórí fóònù mi nìyà tó bá wá sórí fóònù mi ni máa lè sìn sí and we are all the frackers so kì bá sọ pé kí n lọ bìkan kì bá lọ bìkan ibi tí mo fẹ́ lọ òkun ẹ́ ṣe understand tí àbọ̀rí ò bá fẹ́ rí mi mọ́ lórí page ẹ̀ ó lè block mi tí mi ò bá rí mi ní contribute nǹkan tẹ́yìn fẹ́ kó ṣẹlẹ̀ infractors lẹ ti jẹ́ kó ṣẹlẹ̀ wọ́n ti wọ́n ti mú nìyẹn ẹ sílẹ̀ jẹ́ kí ọlọ́pàá ṣẹ́yìn lọ́lọ́pàá tó máa dì pẹ̀lú ẹ̀ ẹ jẹ́ kọ́lọ́pàá dì pẹ̀lú ẹ̀ ẹ tó pààyàn náà wọ́n máa ṣáàjẹ̀ sí court náà ni tó bá jẹ̀bi á lọ sẹ́wọ̀n ẹ ṣe jẹ́ kí court kó decide a mọ̀ pé bóyá ìkọ̀kọ̀ bọ̀kọ̀tẹ́mi sọ wípé ìkọ̀tẹ́ sábọ̀dù sọ kò dìtámì ìkọ̀kọ̀ tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn fúnmi dúkìrú ọ̀ lè lọ rìpọ́tì ẹ̀ gbogbo nǹkan tó máa ṣe the police will collate everything and they will charge her to court evidence ni adájọ́ máa ń wò kò sí nǹkan tó kọ adájọ́ pẹ̀lú pé fúnmi dúkìrú ọ̀ ṣe ni tí fúnmi dúkìrú ọ̀ bá present ẹ̀ òun náà present ẹ̀ báwo ló ṣe mọ fúnmi dúkìrú ọ̀ dá sọ kí ló dé tó fi búlẹ̀ then they will they will argue it out ẹ má yẹ ká máa sọ̀rọ̀ bíi pé àlọ́ sùn tàbá fẹ́ ṣe fracas is another thing But that guy called asking, The tí fẹ́ ṣe bí kò lè everybody lọ. No, don't mind anybody Yes sọ̀rọ̀ ẹ má I'm an architect, I'm an architect An IT, IT uh, eh, expert. Mo ń ṣọ̀dẹ̀. I've been to police station, wọ́n ti lock me bọ́ sí police station ah, hey. Eh. several times. Most of you Eh, lọ sí police station. Uh huh. my Ẹ wá fẹ́ máa bá wọn jà. Ẹ má bínú ẹ má bínú o, wọ́n ti lọ́ọ̀kì mọ́ police station rí, wọ́n ti lọ́ọ̀kì mọ́ bẹ́ẹ̀ rí láti kékeré ṣé ó tán ìjálàwá ti ṣayé náà ṣé ìlú rẹ lémi ni ṣé ó tán. ṣé lọ rí police <clears throat> investigation gbogbo nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ is just investigation kò mean anything police is not a judge police will collate all the investigation tọ́bí òun náà máa kọ ó máa kọ statement ẹ̀ and they will charge them to court wọ́n lè fa court wọ́n lè fa court case ẹ̀ fún two three four years you know mean anything ṣé a ti ṣe court lamẹ́ríkà bíi àti ṣe nàìjà ṣé <laughs> kí ló wà ń bẹ ẹ̀jẹ̀ ń sọ̀rọ̀ bíi pé àwọn daft ló wà lórí bíbá tẹ́ ọ̀ bá mi ò bú anybody náà mo ní mò ń pray fún nìyà she will come out soon ṣé ẹ fẹ́ kó jẹrà síbẹ̀ ní ṣọ́pàyàn ni ṣèbí cyberbullying ló ṣe ìdí cyberbullying tí ó. kọ́lá nǹkan tá a sọ ni pé nǹkan tẹ́mi ń sọ òun kọ́lẹ̀ yìí ń sọ ẹ̀yin tọ̀nù ẹ̀ sí nǹkan mi ẹ̀ gẹ̀ẹ́tì. ẹ̀yin sọ bẹ́ẹ̀ kan tí ẹ sábọ̀ ló sọ tó fi àtàkì fún mi beauty world ó ń bu fine ó lè bí fún mi beauty world. nǹkan tí mò ń sọ fún yín ni pé nǹkan tó fa kéèsì àárọ̀ yìí. fún mi beauty máa attack kò ní ẹ sábọ̀ tàbí fún mi beauty ti gbé ti Dorcas lọ. ẹ sábọ̀ is another suspect tí fún mi beauty náà lè lọ report bọ̀ ẹ sábọ̀ náà kò wò lọ Nàìjíríà só lè fẹ́ ló wá ẹni tí tó wù bọ̀ kò sí nǹkan ìpè ọlọ́pàá máa máa sọ pé ìtorí. kọ́là á jẹ́ pé ẹ̀fọ́ lòkèsì látàná nìyẹn ẹyẹ ẹ fọlọ kéèsì látà náà kálẹ̀ ń fọlọ kéèsì látà ni ọ̀rọ̀ tí mò ń sọ lẹ máa sọ lé lórí ẹ fọlọ kéèsì látà èmi ò yẹ kọ́ mo sọ ti fún mi beauty world ẹ jẹ́ kí n sọ fún yín no ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí sáà àárọ̀ yìí alẹ́ àná ìrọ̀lẹ́ àná sáàárọ̀ yìí òun làwa ń sọ fún yín release or no release ibi láti wá ṣe rí ìta yìí sọ yẹn ẹ̀yin tí ń padà sẹ́yìn. fún mi beauty world tí lè lọ lọ́jọ́ monday tó lọ lé another complaint ó fi láti máa lé as many complaint tó bá wù but gbogbo nǹkan tí police máa ṣe at the end of the day they will charge her to court kò lè kú sí police station. kò tó sọ pé ó fẹ́ kú sí police ẹ ti ń gbé ṣáàtì yìí lọ sí ẹ gbé kó lórí ẹ̀mí yín ẹ padà wálé ẹ gbé kó lórí ẹ̀mí yín nǹkan tí a bá sọ bí báyìí òun ló yẹ kẹ́ ẹ sọ bẹ́ẹ̀ bá ṣe ń sọ pé ẹ mọ̀ pé kọ́tà ẹ̀ sọ sí pé ṣe ti. mi ìsọ̀rọ̀ ìgbésì kan kọ́tà ẹ̀ sọ èmi kàn sọ pé ó máa jáde dáhùn yẹn ṣe sọ pé ẹ kíní kan